السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبا شيخ هذا مرحبا آمين bàbá wa mudirul markaz ọlọ́run bá wa fi ẹ̀mí wọn lẹ̀ kó tún ṣàlékún àlàáfíà ara wọn fún wọn ọlá gbogbo àwọn tí ń ṣàdúà àti gbogbo àwọn tí wọ́n kọ̀ tí wọ́n làwọn ní ṣàdúà ọlá kó wa náà ọlọ́mọṣà bá wa ṣàlékún àlàáfíà ara fún bàbá kó wájà mi wógun sí wọn lò dùnú kalẹ̀ náà atainaka bismillahir rahmanir rahim inna atainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àkọ́kọ́ ń bẹ̀ ni pé alfa wa adéwọ̀lú adamu allahu hayata wa afisahu allahu wa bayahu àmín ọlọ́run bá wa ṣàlékún abóore àti sọ́ọ̀ rẹ̀ fún wa àmín bàbá tọ́lá àfáà náà ti di mustadaf Masha Allah so kọ́lọ́n bá wa ṣàlékún dáadáa kó ṣàlékún sọ àtàbó rẹ̀ àmín laylan wa naharan àmín bàbá kiyaman wa qu'udan àmín bàbá wa ṣe bẹ́ẹ̀ nauman wa yaqsatan àkọ́kọ́ ń bẹ̀ ni pé inú ìbéèrè tó béèrè èyí kò ṣe correction kan níbi ìbéèrè wọn èyí ń ni nọ́kítọ̀ èyí tí mo fẹ́ ṣe yìí ó ti bá wọn ah. nọ́kítọ̀ tún ìyàlélá ìyàrífọ́ ha kẹ́rì romina nas. ọlọ́pàá àwọn èèyàn ilé mọ́ wọn lè fura sí. wọn lè fura sí. pọ́ìntì tó sì ṣe kókó ni. pọ́ìntì ti bá wọn. so àwọn èèyàn ń àwọn èèyàn ń dájọ́ lórí òfùdí kàròhé ó ti yé báwọn kéèyàn ó sì tó lè dájọ́ lórí nǹkan ó gbọ́dọ̀ kọ́kọ́ wo eh, ọ̀rọ̀ yẹn lọ́kọ̀ọ́kọ́ trace ó gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó sọ̀rọ̀ sọ yé èmi wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ tí àfa Adéwọ̀lú sọ yé níbi òfùdí kàròhé. ntọ́jà wa sọ́fíìsì yìí nìyẹn. ẹ̀hẹ́n owó jí à nazọ́rù ti tèmi nù ni. ayakumullah. ọ gbọ́. akaramakumullah n tẹ̀lé yín sá. èsì máa ṣẹlẹ̀ púpọ̀ o kọ́sìm. naam bẹ́ẹ̀ ni bàbá. kọ́dà tí n bá sọ̀rọ̀ táwọn èèyàn bá ń takò mí máa wò ni pé àwọn èèyàn ṣe rí báyìí gan ọ̀rọ̀ tí mo sọ gangan ẹ kọ́kọ́ màfúwùmù tí mo wí ni ẹ má wo màntúkù àbí màfúwùmù yẹn lẹ́ kọ́kọ́ gbọ́yé ipe ntí ń wí rèé eri ntí ń wí òun lẹ́ẹ̀fì wá nákìdù rẹ̀. ẹlòmíì kò wá ní ṣe nákìdù usulubi kò ní ṣe nákìdù maudu'i yóò máa ṣe nákìdù sàtì. nákìdù ṣe wà nákìdù sàtì. tá a bá sọ̀rọ̀ kalẹ̀ o ti ye ẹlòmíì ò kó lágbárin ọ̀rọ̀ yóò wá mú di ọ̀rọ̀ òdi ọ̀rọ̀ ni wọ́n máa wá ṣe nákìdù fún èmi á wò pé èyí ṣe tí àwọn èèyàn ń kọ́ nákìdù ńlẹ̀ kéwú tí wọ́n tún lọ jámẹ́ à ń torí nákìdù. akaramakumullah bẹ́ẹ̀ ni wọ́n á ní takasusu rẹ̀ nákìdù ládàbí. àyè bẹ́ẹ̀ kọ́ ni náà lọ lọ takasasa lórí ẹ̀ wọ́n tọ́ wá takasasa lórí nákìdù nákìdù ẹnìkan wá sọ̀rọ̀ ọ wa ọ fẹ́ ṣe nákìdù rẹ̀ ọ wá gbọ́ ọ̀rọ̀ tí ọ sọ yé wọ́n á o present yẹ wọ́n present yẹ ní wrong place wrong side bẹ́ẹ̀ nìyẹn ò ti sọ lọ wá sọ. definitely ọba yẹn pọ bá fi rú ọ̀rọ̀ òun ṣe bá sùn ìyẹn gbọ́dọ̀ gba òdo. masha allah. ọba yẹn pé dọkítọ́rà lọ fẹ́ fi ṣe kálí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ àfa adéwọ̀lú ṣe dọkítọ́rà pé ọ̀rọ̀ òfúdí àti àfúdí ọ̀yá fi kọ pírójẹ́tì dọ́kítọ́rẹ́tì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó fèlè tí ò ní gba dókítà. ọ̀rẹ́ gbẹ́sọ̀ fi bẹ́ẹ̀. lọ́nà wo. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sinakidu tí wọ́n pé àfa adéwọ̀lú ní sheikh adam markasi òfòdí kàrúwí tí sheikh adam wí eh. kò rí bẹ́ẹ̀ àfùdíkà hmm. ni ọyẹ kò jẹ kọwẹ kó jẹ àfùdá fàdá lọyẹ kí fíìlì wọn wá ó ti yé ni wọn wá ń torí ẹ ṣe nakidu leleri ó ti yé wa wọn wàlẹ́ alukó wa kì í ṣe yìí nípa àfa àwíkọ́ wọn akarahun fún hmm. un lọ òun ni pọ́ìntì tẹ ní kálukú gẹ́ẹ̀tì láàrin níta fà wí kọ́hún. o ti yé wa hùn nọ̀tọ́tún jẹ̀híláha kẹ̀dírún mina nas wàlá yakaduna ya'rifuna. tòun ti bá a ti ń sọ̀rọ̀ yìí náà kò mọ̀ kò sì lè mọ̀ bàbá ẹ wá gbé wa débẹ̀. ẹ ṣeun níta àfa àdéwọ̀ ló ń sọ ni wípé fàdá ìyẹ̀fùdí ni mọ̀wúlánà ṣe kà á lò ni wọ́n fi kọrin wọn kalẹ̀. Hmm àfọ sọ pé ṣé adama ṣe mistake fàdá wọn á gbé e lọ sí àfùdá àbá àdéwọ̀lù ń jẹ́ òye wa pé fàdá yẹ̀fùdí ni ṣé adama lò níbi orin yẹn ni wọ́n kọ́ hmm. àmọ́ ńgbà tí wọ́n débi prógrámù ni wọ́n pe òfùdí sí bàbá lẹ́nu pé mọ́sàn sí bàbá sí wà kò sẹ́ni tó ń pè nǹkan sí lẹ́nu tí ò ní. ẹbẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́. so ọ̀rọ̀ tí àáfàá sọ nìyẹn okay tàbá wa fẹ́ ṣe nákìdù á wà ṣe nákìdù lórí pé rárá àfùdá ni bàbá lò a ní sọ wípé ó ní bàbá ọmọ tí wọ́n ń wí hmm, kò wí bẹ́ẹ̀ kò sì ṣe nákìdù orin bàbá. hayakumullah. Hmm. àbó ní pírọ́blẹ́mù pẹ̀lú bàbá Sheikh Adam. Adam kì í pọ́n takò àfa wọn. n ò takò wọn èèpọ̀n hmm. kọ́rọ̀ bàbá dànù. wọn kò dànù. wọn lórí bàbá òwò ni. wọn àníkọ̀ wọlé. pé bí bàbá ti lóore àwa làákàn ń lo òfùdí ìtumọ̀ rẹ̀ náà nù bí bàbá ò lo òfùdí bàbá lo fada hmm. àwa làwa ń lo òfùdí ok ẹni bá fẹ́ ṣe nákìdù ní ọ̀wá padà yìí pé rárá o òfùdí ni àfùdá ni bàbá lò tí wọ́n sì lo òfùdí ní mùdọ́ríwò rẹ̀ o ti yé báwọn o ti ń gbà wọn á lò ó bẹ́ẹ̀ kí ló wá fà á tí bàbá fi lò ó ní àfùdá àti yòfùdí láìsẹ̀ máa wá sọ̀rọ̀ ní. orí rẹ̀. Hmm. gbà tí àfa adéwọ̀lú wa sọ ọ̀rọ̀ yìí tí oníkálukú bẹ̀rẹ̀ sí ní ṣe báṣọ ilmi ó ti yé báwọn oníkálukú bẹ̀rẹ̀ sí ní gbọ́n tí àwọn ń tú gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó wá wá ń bá a wípé fàdá yẹ̀fùdímà ní lóòótọ́ hmm. àyè fàdá yẹ̀fùdí òun ní lóòótọ́ nígbà tẹ́ wá gbé e bá mi ẹ̀yin mẹ́ta nínú ẹ̀yin ọmọ mi tẹ̀sí rin ojú ọ̀nà kọ̀wá ìdù yìí dáadáa. ẹ wá gbé bá mi wípé nǹkan báyìí báyìí báyìí ti ọ̀sẹ̀lẹ̀ kí n mọ wí fún yín mo ní ẹ lọ lè ṣe bá sùn náà ẹ wá padà wá bá mi. oníkálukú yín wá wá ẹnìkọ̀ọ̀kan wá ń sọ wípé ah, ọ̀rọ̀ tí àfa Adéwọ̀lú sọ yìí lọ́mà lọ bó ti rí mànú eléyìí náà nígbà tóun náà ṣe bá sùn òun lọ́mà lọ tọ̀hún náà nígbà tóun ṣe bá sùn òun lọ́mà lọ mo ní tọ̀ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ mo ní bó ti rí nù mo ní àfa wà lójú ọ̀nà ó ti yé báwọn ẹnìkan ò sì ní í ṣe nkaaru adal alim almujtahid illa jahilun la ya'lamu annahu jahil. àyàfi olódo tí ó mọ̀ pé olódo lòun tí ó mọ̀ pé olódo lòun ni ó ṣe nkaaru ni ó ankara nta àfa sọ yìí. akara àwọn kun la nàtíjà àwọn báàfù tẹ ní káwa lọ ṣe ń gbà táwa mú wa.

kí ni nǹkan tí mo sọ ni pé mo ní ọ̀rọ̀ tí alfa adéwọ̀lú sọ yìí ní kọ́ídà nàhàwíyá sọ̀rfíyà ó ti yé bó ṣe bó ṣe bó ṣe bó ṣe rínu àmọ́ mọ̀lánà aláàmà bàbá ò ní ibi tí mímọ̀ àwọn tó tó pọ̀ dé tọ́já sí wípé báhárù mùtàlátìmù ni ó ti yé báwọn ẹnìkan ò lè lásáhìlàláwú ẹnìkan ò lè wẹ̀ ẹ́ já àìlèwẹ̀ ẹ́ já ni ni a nílé fi sọ wípé àfùdá tí bàbá lò láwọn tí ń sọ pé àfùdá ni bàbá lò àìlèwẹ̀ ẹ́ já òun láà nílé sọ wípé àfùdá òun ò lọ hmm. pé fàdá òun lọ ju àfùdá lọ torí màdìmúnù orin màkàsí ìwúdí kàrúhí ó ti yẹ máa ẹni tó kọ́ òun lọ mọ tí wọ́n gbà lérò àti ń tọ́ dàmọ́nà sínú. Si Hmm. tó kù lẹ́yìn tẹ̀ tí sọ fún wa. o ti yé báwọn làwọkànà lè alama hayyan. tí bàbá bá ń bẹ láyé ni. wà á wà hayyun. bàbá sì ń bẹ láyé náà bàbá ń sẹ̀ mìíràn. torí ko almudiru alhali wa adam wa sheikhna adam. àwọn alágége tó ní àwọn sheikh adam wa. so làwọkànà hayyan àwọn ni lakabarana bima fi madmuni hadha shi'r a ba gbé bá àgbà bàbá òfurufú kàdúyí tẹ lò yìí bàbá kí lẹ gbà lérò sà. bàbá wa ṣàlàyé fún wa pé ntọ́fà tó fi jẹ́ àfùdá tó fi jẹ́ òfin ní èyí ń ní àfà ní sí Ádámù fi ju everybody lo èyí tí àbá wa dérò òlu wí wọ́n wí pẹ̀lú ìwádìí báṣù àti mímọ̀ àti wípé abó ti yẹ kórìíre àmọ́ ṣé ká ádámù tí bàbá bá ń bẹ láyé tá a bá lè tí tírú nǹkan yìí bá ṣẹlẹ̀ náà wà lè bá bàbá bàbá bàbá ẹ̀sẹ̀ tún á bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn ní tí ò yé wọn. Hmm, gẹ́gẹ́ bí n tẹ́ sọ fún wa pé bàbá sọ fún àwọn ọmọ kéwọn wọn pé ogun kalẹ̀ ẹni tó lọ Saudi tó lọ Libya tó lọ Mọ́kà Mọ̀dínà bàbá ní bẹ́ẹ̀ ṣe lọ òun tẹ́ tún dé. ètò kọ yín ní tẹ́ mà bí bàbá sọ bẹ́ẹ̀. irú ẹ̀ nù. bàbá wa bàbá wa Justice Harun ọlọ́mọ́sá bá wa sàlékún dáadáa fún wa bàbá justice Haruna wọ́n sọ ọ̀rọ̀ kan tẹ̀ ń bẹ̀ ń bẹ̀ ń jọ kan wọ́n ti yé báwọn wọ́n sọ wọ́n ní Mọ̀lánà Sheikh Adam wípé àwọn àti ọ̀kan nú àwọn ọ̀rẹ́ àwọn wọ́n ti yé báwọn ẹ̀hẹ́n pé àwọn jọ lọ́dọ̀ Mọ̀lánà Sheikh Adam lọ́dún náà wọ́n ní bàbá wa ń béèrè wọ́n ní ọ̀rẹ́ àwọn yìí wa ń béèrè tí wọ́n jọ́ máa kí o bàbá Sheikh Adam ó ti yé báwọn wọ́n wá ń béèrè lọ bàbá Sheikh Adam bóyá professor Adérẹ̀mí ni àbí nǹkan yẹn rántí wọ́n ní àwọn wá ń béèrè lọ bàbá Sheikh Adam pé lamahatul belori hmm. ó ti báwọn belori ni àbí balori <laughs> pé àkàwọn kan káwọn béèrè ni belori ni àbí balori àti wípé wasunu baluwara ó ti wọ́n sá béèrè nípa belori àti balori wọ́n ní baba sheikh adamu wọ́n nígbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí sàlàyé fún àwọn baba baba jọ́sí àrùrẹ́ lọ́lẹ̀ béèrè wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run bá wa sàlékún dáadáa lọ́dọ̀ àfa adamu yahaya fulani wọ́n wá nígbà tí wọ́n àbá já sí baba àwọn sàn wo baba ń yí àwọn bí wọ́n ti ń wí ń yí àwọn ń yí àwọn wọ́n sàn gún kiri ìgbà tí baba já sí agbami baba wa kú òun bẹ́ẹ̀ ni wọ́n á bọ́ síbi mímọ̀ míì láti kẹ́lìmọ̀ abẹ́ lórí lásán wọ́n ní gbogbo àwọn àwọn kan ń wò báyìí ni wọ́n láwọn ọ̀gbọ́n nǹkan tí wọ́n wí mọ́ bàbá bọ́ sí àgbáńlá ayé mímọ́ pátápátá. bẹ́ẹ̀ni àwọn tí wàá rí i pé ń jọ̀wọ́n làwọn tó mọ̀ yìí pé ah bàbá yìí bàbá yìí ò sí ìyà yìí ọ̀hún ni wọ́n wà. jálá jálá lùhù. ó ti alágbára làwọn ti mọ̀ pé ah ẹni tí ó bá àwọn eléyìí ó múra. Allahu Akbar. ó ti yé bẹ̀rẹ̀ láti mọ̀ wípé àfùdá yòfùdí tí bàbá wa ṣe kà á dàmú lò tí àwọn ọmọ kéwú tí wọ́n sì yà á jẹ́ mímọ̀ látara wọn ń bẹ tí wọ́n sọ wípé bàbá kìíní yóò rí bẹ́ẹ̀ ó ti yé tí wọ́n sì ń ka lójú iṣẹ́ Ádámù tí wọ́n pé kò rí bẹ́ẹ̀ láàfin màá wí pé bàbá ló mọ màánà tí gbogbo ń kálukú ti ń pé mẹ́ta fàdá fàdá àfùdá màfúlù méjì ó ní kíní kó wá náà ń ṣe ìtìhádì ni ìgbìyànjú mímọ̀ tí àlùfáà wa Adéwọ̀lú máa ń máa sọ ọ̀rọ̀ yìí kó ní kálukú ó lè bá a tún. wòtíra wòtíra ẹ ẹ lè expect wípé inú márkàsì ń bẹ̀ ni àfàànú márkàsì kan adé òde kan yọ máa lè sọ̀rọ̀ àkàrà àti epo epo tán fi dín àkàrà. Hmm. kò pọ́sibú. kò pọ́sibú àmì máa sọ̀rọ̀ òpó náà possibility ni. ọwọ́ àti mọ̀ pé ntí ọba jáde ń bẹ̀ ni lẹ́nu ẹnìkan tí bá ń jẹ́ àfa àmọ́ríkàsì ń bẹ̀ ni ọgbọ́dọ̀ jásí pé mímọ̀ ni. mímọ̀ ni yóò jáde pẹ̀lú mọ́lẹ̀ ni. kọ́dà tí ọba jáde lára fòrúwù mọ́kàsì tí wọ́n bá mọ tí wọ́n ń ṣe tí wọ́n sì mọ tí àfa àwọn gbélé wọn lọ́wọ́ ó ti bá wọn ọgbọ́dọ̀ jásí pé mímọ̀ ni ọmọ mọ́kàsì gbọ́dọ̀ dá nǹkan kan lẹ̀ tí àtùmọ̀ náà àmọ́ àwọn èèyàn fẹ́ bẹ̀ mọ́ táwọn èèyàn fẹ́ ni pé gbogbo nǹkan ti fi wẹ̀ sáfilẹ̀ ẹja mọ́ wa bá ṣe rówó. ọ̀gbọ́ ní gbogbo àwọn àfa gbogbo ẹni tí ń takò àlùfáà adéwọ̀lú tán náà kọ́ṣà ọ̀rọ̀ òfòdíkàrú yìí Eh, èèyàn tún gbọ́dọ̀ bú àwọn náà pé èsè tí wọ́n ná kọ́ṣà rẹ̀ ẹni ó sọ̀rọ̀ náà fẹ́ kí wọ́n ná kọ́ṣà ọ̀rọ̀ yìí. òun náà sì sọ bẹ́ẹ̀ pé I stand I stand to be challenged. o ti yé báwọn kìí ṣe kìí sì ṣe tahakiru fọdìlì Sheikh Adam wala tahakiru fọdìlì markas o ti yé báwọn wọ́n tún fi àyè lẹ́mọ̀já nìkọ́ṣì kalẹ̀ nìkọ́ṣì ilmi fún àwọn tí ó ti yé báwọn tí wọ́n bá fẹ́ kádọ̀ báhara yẹ. Mm, wọ́n tó zayana marika fẹ́n tó ń nabà fẹ́ tasayana. tọ́wẹ́ tàfẹ́ tasayana ẹ̀hẹ́ irú nǹkan yẹn wo ni wíjí àná sọ̀rọ̀ mo láìkì ẹ̀. ó dàda bẹ́ẹ̀ yìí ti máa sinu sa. ẹ̀hẹ́n bí baba alágége ti sinu bí baba tàná ti sinu bí baba tónú ti sinu ọ̀rọ̀ bá jọ̀rọ̀ mímọ́ àwọn ọ̀dàlẹ̀ àwọn pé torí pé ṣé Ádámù ló dákọ̀ òvùdíkà ẹnì ọmọ kéwù kan wá nígbà náà àfùdíkà ló yẹ jẹ́ ìwà ń takò ṣé Ádámù kò takò bí baba bá ń bẹ láyé bàbá ọba ara kan ọmọ kéwù ń pé barakallahu fika akọ níyàhé bó ti máa ntí bàbá náà ní kọ́ máa kéwù ọmọ sínú. masha allah hayakumullah. tisahabu fil aridi kal ashibali alimu nasa uluman. leisa yadri harijan. sẹ́ni tí wọ́n bá ń alámọ̀ yẹn yadri harijalu ṣé ọba kó sagbara tó wé láwà ní tí wọ́n máa sọ̀rọ̀ pé ànábì musa ń gbà tó gírí igi ìyá kan wá ń kọjá lọ́wọ́ ni wọ́n musa kọ́ musa lémi náà ni ọ kìí ṣe mọ kíláàsì nìkan nu. mọ kíláàsì nìkan kọ́ ntọ́ ọba ti rí wàlẹ́ àlùkò ẹni tó sọ̀rọ̀ inú ọgbà rẹ̀ ló ti kéwú. dáadáa. ọgbà ní sì fàyè lẹ̀ wípé ìwọ tọ́ ọba kéyìn àyìn tọ́ ọba rí nǹkan míì. tuntun. tuntun tọ́ ọ fẹ́ tún challenge wa lórí rẹ̀ o ti yé báwọn kára tó kún ọ challenge wa ya challenge ya challenge ara wa lórí ẹ ẹnu àfùdíkà àfẹ àfùdíkà ọ̀hún o ti yé báwọn ntọ́ yẹ kí àwọn àwọn conference ọ̀ wá lérí ẹ̀ ni. lérí ẹ̀ dáadáa tẹ̀tọ̀ understand èyí ò jẹ́ ọ̀kan àmọ́ tí mo fẹ́ kí a mọ̀ ń bẹ̀ ni wípé alukur'ani náà sọ òun náà ṣe bẹ́ẹ̀ lẹ́mí fi sọ fún wọn kí baba Sheikh Adam wọn a ṣe mistake kéwúrí ń fún wọn lẹ́ example yìí ń fún wọn lẹ́ evidence rẹ̀ àmọ́ alukur'ani náà ṣe bẹ́ẹ̀ lọ́nà o bíbó ọlọ́run jọ dáa fún ọ. àmín bí àfa wa Adéwọ̀lú bá wa múru àyà kan wà nù Al-Qur'ani wípé ah, àyà yìí bó ti rí yìí bó ti yẹ kó ríre. ọgbọ́n èyí ṣe tó rí báyìí bó ti yẹ kó ríre kò yẹ kó rí báyìí káwọn àfọ mímọ wa ni ah, eléyìí bú ọmọ òun náà máa ta Al-Qur'ani kó ta Al-Qur'ani ọfẹ kí ó kálukú ọ sọ̀rọ̀ lórí ẹ ní kèdímúlì ìdí ẹ wàá lè feri rẹ gún wípé ńgbà ẹ bá lọ tẹ ẹ bá bọ ẹ padà bá wípé aa ah, ntọ́lọ̀ nfi ntí ẹ̀já su Al-Qur'ani ni alẹ́ ẹ̀já su lẹ́ ẹ̀lmi. Masha Allah ẹ padà wá padà síbẹ̀ amẹ́ni kọ́sà dálẹ̀ yìí gbé ẹja ná kọ́sà rẹ̀ kò yẹ kó rí báyìí ẹ má ṣe pèlè pé múlí yìí rí ọ ní ọlọ́run ò rí so <laughs> tèmi wọn wọ kúránì ní bẹ́yìn abẹ́yìn lọ wọ ògbóró <laughs> nǹkan báwọn mi ọmọ sáwọn yẹn máa ṣe báwọn sí ìdìjà ọ̀rọ̀ mímọ̀ ni ogun táwọn wíyìn nísìnyí wọn ti ná kọ́sà rẹ̀ nù mẹ́ríkàsì nínú ọgbà ó ti

o ti eh, bá wọn tunzibule isma na wàá síbu alẹ asma habaru rẹ tí ó tẹ̀lé òun ni ó máa wá gba rọ́fù ni ó máa rúfà yóò máa jẹ́ habaru làákínà àyè bẹ́ẹ̀ kọ́ wà làákínà libera ó ti rí ó ti gbà ń tọ́ yẹ kó gbà ó gba ẹ̀ tó rẹ̀ gbogbo ń tọ́ wá kù lẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ gba rọ́fù lọ ni títí désàlẹ̀ ni wọn gba rọfù bẹ ọ yà máa bá ń so. walakin albirra man amana billah. rọfù nu. wal yawmil akhir. Oh, rọfù nu wẹ́yìn. wal malaikati. rọfù nu gbogbo ẹ. wal kitabi wan nabiyina. wa ata almala ala hubbihi dhawil qurba. gbogbo ẹ rọfù náà ni. wal yatama wal masakin. wa ibn sabil. wasailina. gbogbo ẹ rọfù ni rọfù ni ọmọ lọ rọfù ni. wa ata zakata. wal mufuna bi ahlihim walmufuna bi ahdihim iza ahad rọfù nu. wasabirina fil ba'sa'i yọ̀dà fún adọ́bìrì na filibasa ńgbàrọ̀ kábàrù ńgbàrọ̀ fún wù bọ̀ láti ńgbàntọ́ yẹ kọ́ gbàbọ̀ wá gẹ́gẹ́ bí kábàrù lákín náà ìwọ̀n ń gbà bọ̀ wá ìgbà tó débi wà sọ́bìrì na filibasahi wà ah. dọ̀rà wà hìnàlbàs ọ̀hún á lo nasibu àbíkílẹ̀ ẹ̀ máa pè yín o èyí ti jẹ́ fatia ọ̀hún á ṣé ìsinmi lákínà náà ni sọ́bìrì náà tún padà sí ni àbí kábàrù lákínà tó yẹ kó gba rọ́fù tó wá gba násìbù ṣé mistake la alukur'ani ṣe ìwàlẹ̀ ìyáṣu billahi mimma qalati kahadhihi ṣé mistake ni alukur'ani ṣe tó fi gba fatia ṣé kò ń wí àbọ̀gbàgbé àbí kátọ́wù kùránì iná ni làwọn kan fi lẹ́nìkan fi sọ eh, kánú àmùsítẹ̀sẹ̀rẹ̀kùn ńgbà tó wádìí mímọ̀ tó wádìí alukur'ani káàkiri ọwọ́ lóhùn rí òun rí àkàtà inú alukur'ani òun sì rí twenty twenty mistakes mistakes inú alukur'ani mistake twenty tó lóhùn rí yìí àwọn àáfàá òun ò ní ẹ pa wọn ná kọ́ṣà rẹ̀ ni wọ́n sì padà fẹ̀yìn rẹ̀ lélẹ̀. wọ́n kó padà sí lẹ́nu wọ́n kó padà sí lẹ́nu pé àwọn sì wọ èyí tí wọ́n ń pè mistake ń bọ́nu tọ́lọ̀ ń gbà lérò ni amadumunatu Quran ó ti yé báwọn ah. ntọ́lọ̀ ń dọ̀mọ́nà sínú rẹ̀ tó fi pamọ́ sínú rẹ̀ wọ́n wá yọ jáde fún hmm. wọn á pe wọ́n tó ní orí mistake ìjásù Quran nù ìjásù ilmi ìjásù lógàwí.

ìkan méjì ló wo jù lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run válù jù ńbọ̀ ìgbà tó débi sùúrù tó fi mà pọ́ lọ́run válù sùúrù wọ́n wá lo sọ́ọ̀bìrì náà síbẹ̀ wọ́n wá ní àwọn mímọ́ wa ní bẹ́ẹ̀ ni ọlọ́run pa nǹkan kan rẹ̀ ń bẹ́ẹ̀ ni.